أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله الداعي إلى بابه الموفق من شاء لثوابه أنعم في مثال كتابه يشتغل على محكم ومتشابه فأما الذين في قلوبهم زيد فيتبعون متشابه وأما المنافقون وأما الراسخون في العلم يقولون آمنا به أحمده على الهدى وتيسير أسبابه وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له شهادة أرجو بها النجاة من عقابه وأشهد أن محمدا عبده ورسوله أكمل الناس عملا في جهاده وإيابه صلى الله عليه وعلى أصحابه الذين أعز الله أعز الله بهم الدين واستقامت دنيا به وعلى آله ومن كان أولى به وسلم تسليما وبعد والسلام عليكم ورحمة الله وبركاته adúpẹ́kún ọlọ́run ọba ọba tí ó sọ ẹ̀mí wa di òwúrọ̀ yìí ìtẹ̀síwájú nínú tafsirul Qur'an èyí tá ń ṣe nínú súratu الحشر أو بير لا تيوري آية إليك وقلا ألم تر إلى الذين لا نافقوا Yeah. الرحمن الرحيم ألم تر إلى الذين نافقوا يقولون لإخوانهم الذين كفروا من أهل الكتاب لئن أخرجتم لنخرجن معكم ولا نطيع فيكم أحدا أبدا وإن قتلتم لننصرنكم والله يشهد إنه لكاذبون لئن أخرجوا لا يخرجون معهم قوم لا يفقهون لا يقاتلونكم جميعا إلا في قرى محصنة أو من ورائهم فاحكموا بينهم تدبير تحسبهم جميعا وقلوبهم شتى ذلك بأنهم قوم لا يعقلون كمثل الذين من قبلهم قريبا ذاقوا وبال أمرهم ولهم عذاب أليم فبدل الشيطان إن قال للإنسان فلما كفر قال إني بريء منك أخاف الله رب العالمين فكان عاقبتهما فكان عاقبتهما أنهما في النار خالدين فيها فكان عاقبتهما أنهما في النار خالدين فيها فذلك الظالمين آه، ألم تر إلى الذين نافقوا يقولون لإخوانهم الذين كفروا من أهل الكتاب أري إيه، أو توجه ناسك àwọn ọ̀jẹ̀lẹ̀ òòrùn jẹ́lẹ̀ egún يقولون لإخوانهم الذين كفروا من أهل الكتاب wọ́n sọ fún àwọn ọmọ ẹ̀yà wọn àwọn tí wọ́n pọ̀ sí wọn ọ̀pọ̀lọ́run bá bọ́ nínú àwọn tí a fún ní tírà àwọn yahood àti nasara wọ́n máa ń sọ fún wọn pé làyín òkúrìsìkùn tí wọ́n bá yẹ lé jáde àbí tẹ́ ẹ bá ilé jáde síta ara yín kúrò nínú ìlú yín lànà kùrù jẹ́nà máa kọ̀ àwa yín lè jọ lọ àjọ jáde ni torí pé ọ̀kan ni wá wà láàrín òfin fún àbàdà bẹ́ẹ̀ a ní gbọ́n kankan a ní ṣe a ní tẹ́kẹ̀ẹ́ nú lórí ilé a sì ní ran ẹnìkankan lọ́wọ́ lórí yín wọ́n ń kú tí ń sùn tí wọ́n bá tiẹ̀ fáwọn láwọn ó gbé ogun tì ní lànà ni bẹ́ẹ̀ sì ni wọn ní tẹ̀lé wọn jáde tó bá kó lu wọn. ọ̀rọ̀ yìí ọlọ́ọ̀bá ń sọ fún alẹ́bí Muhammad sallallahu alayhi wa sallam àti àwọn mùmìnì nípa nǹkan kọ̀kọ̀ tí àwọn mùnáfìkì tí wọ́n ṣe táwọn mùmìnì ó sì mọ̀ nígbà tí alẹ́bí sallallahu alayhi sallam tó fẹ́ lọ Yahudu wọ́n wá ń sọ fún wọn wípé lágbájá ṣiṣẹ́ gbógun tì ní o ṣùgbọ́n ẹ má dààmú tó bá tiẹ̀ jẹ́ pé ọba lè ń jáde kó ń lò lò ní àwa náà á jọ jáde kó ń lò lò ní pẹ̀lú yín ni torí pé a ní ara wa ọ̀rẹ́ ni wá bẹ́ẹ̀ sì ni tí ọba lè gbógun tì ní á jẹ́ olùrànlọ́wọ́ lórí yín gbogbo tó bá pa láṣẹ láti ka ẹgbẹ́ ká ṣe àlè ṣe torí pé a lè ṣe nǹkan kan tí ó lòdì sí òǹtẹ̀ǹtẹ̀. sọ ọlọ́run wa ni gbogbo àdéhùn tí wọ́n ṣe yìí irọ́ ni wọ́n ń pa kò dénú wọn torí pé èyí sọ̀rọ̀ ni wọ́n wọn ò ní sí níbí wọn ò sì sí lọ. àfa onímọ̀ yẹn sọ̀rọ̀ ni alam tanzur ila al يا عوام منافقين يقولون لاخوانهم في الكفر في من يهود بني نظير والنصارى هم عوام نبي كفري من عوام يهود بني نضير والنصارى لئن اخرجتم لئن اخرجكم محمد ومن معه من منازلكم لنخرجن معكم في محمد sallallahu alaihi wa sallam tọ́ba ilé ilé jáde níbi tẹ́ ń gbé nínú yín àwa yín náà jọ ń jáde ájọ jáde pẹ̀lú yín ni wà láàánú fi òfin kùn áhàdàn ábàdàn tààlà náà lórí pé ó ń bọ̀ mú wọ́n fi àbùkù kàn yín àbójú ẹ̀fẹ́ gbìyànjú àti lé jáde fún mi obìnrin tọ́ba ilé bẹ́bẹ̀ àwa yín náà jọ ń jáde. wọ́n yìí kọ́ tẹ́lúkùn lànà ààrùn nàkùn àlẹ́ ìdùn tọ́ba tẹ̀ wá ní jẹ́ pé wọ́n bá dojú ogun kan yín sọ àwọn ọ̀ràn yìí lọ́wọ́ lórí wọn. والله يشهد إن المنافقين لا كاذبين ọlọ́run ọba mọ̀ pé àwọn mùnáfìkì irọ́ ni wọ́n pa فيما وعدوا به يهود بني نذير níbi àdéhùn tí wọ́n ti fún pàlú nàbíir nípa àwọn ọ̀rọ̀ wọn lọ́wọ́ àwọn ọjọ́ jáde pẹ̀lú wọn tó bá ilé wọn jáde irọ́ ni wọ́n fa òkè inú wọn tó ilé tẹ́lẹ̀ wọn ò ní ti gbogbo ń tẹ́láwọn oṣù ó ṣẹlẹ̀ pé gẹ́gẹ́ bí o sọ lẹ́ẹ̀kan nígbà tí alẹ́sà àkálàm tó múra àti gba àti lọ bá bàló nàdé láti lọ bá wọn jà lórí yíyẹ àdéhùn tí wọ́n yẹ. àwọn mọ̀nàfìkì olórí wọn Abdullahi ibn Ubay ó wá ránṣẹ́ sáwọn Yahud nínú òun wọn wípé lágbájá ti fẹ́ gbogbo sí ó sì ti múra. ṣùgbọ́n ẹ̀kọ́ kàbálẹ̀. Inna qadimuna li musa'adatikum bi khayrina wa rijlina. Àwa náà ń bọ̀ wá fún yín sára yín pẹ̀lú àwọn nǹkan ẹ̀dá àti àwọn ẹṣin wa gbogbo ẹ̀ pátálà ń kó bọ̀. Wala nuslimukum li Muhammadin abadan. A ní fi yín lẹ̀ pẹ̀lú Muhammad. Ipe kò ṣe fún fàjúdù bí títà rèé torí bí èyí ẹ̀yìn náà ẹ dira ẹ múra kẹ́ ẹ sì gbìyànjú àti dojú ogun kan wọn. wàlá káàánú bí bìfà àǹdíyà àwọn mùsùlùmí tí wọ́n wá rọ́sọ̀rọ̀ǹdì ìlú wọn. wà ó padà mùsùlùmí náà fi dòkóòdù mi di ìdíyà rẹ̀ jù débi pé àwọn mùsùlùmí wọ́n ti fẹ́ wọnú ìlú. وتحريق نخيلهم bẹ́ẹ̀ ni wọ́n jó gbogbo àwọn gidẹ́bínú tí wọ́n fi sọ̀rọ̀ ìdí ìlú wọn wà hátìmọ̀ bò yóò ti hìn àti pé wọ́n ti bẹ̀rẹ̀ sí wọlé wọn àwọn bàmúnà bí wọ́n wá rí pé àwọn àdéhùn gáwọn àwọn mùnáfíkì sọ ti fáwọn àdéhùn rọ ni àdéhùn gẹ́gẹ́ bí àdéhùn gbà sí àti ìyá sábò wọn dọ̀m ánù máa a hapta ìrajà àwọn lámìnà tó dùn ṣe ha gẹ́gẹ́ bí àdéhùn ohun tí àwọn orí lórí títí di omi débi pé ẹni òṣèré ń bẹ yóò omi ni nígbà ọba bọ̀ ọ̀tán ọba ní rí ìtẹ̀tẹ̀ rẹ̀ irú àdéhùn tó ṣe fún wọn ni ńgbọ́ ọjà ti kò tí ó rí ìrànlọ́wọ́ wọn ò rí wọn torí pé láti ilẹ̀ wa náà àdéhùn tí wọ́n ti àdéhùn wọn ni wà á náwó bẹ́yìnà àmúrẹ́yìn àti pé àwọn mùsùlùmí fún wọn ní chọ́ǹsì méjì alákọ̀ọ́kọ́ islam ọ̀kọ̀bùlù hukmu muhammadu sallallahu alayhi wa sallam alákọ̀ọ́kọ́ ni kí ó ọwọ́ kó o tẹ́lẹ̀ kí wọ́n gba ìdájọ́ àlẹ́bí muhammad sallallahu alayhi wa sallam ẹlẹ́ẹ̀kejì ìsìlá òhun wa tahribu diyarah tí wọ́n bá wá sí irun àjẹ́ pé ìjà ni ìjà bá ti fẹ́ bá gbà yín gbogbo ohun ní pátá lákọ̀bí ẹ̀sẹ̀ àtẹ̀yìn náà tọ́ ọlọ́run ti fi ẹ̀rù sínú ẹ̀mí wọn ó wá gbà pé àwọn jáde pẹ̀lú ìyẹpẹrẹ wọ́n kú níbi òun lọ síbi tó dínà sí Jaziratul Arab wọ́n ti wá mọ̀ pé àwọn mùnáfìkì irọ́ ni wọ́n pa wọn ò ní àdéhùn kankan wọn ò ní àgbẹ́kànlé àdéhùn tí yẹn lè gbẹ́kànlé kama huwa da'buhum fi kulli zamani wa gẹ́gẹ́ bí ìṣesí wọn ní gbogbo ìgbà ní iṣẹ́ tó ládéhùn. lẹ́yìn ìgbà tí ọlọ́run já wọn nírọ́ lórí irọ́ tí wọ́n pa fáwọn ọ̀ràn àwọn bàlú nàbí lọ́wọ́ ọlọ́run á fi hàn àwọn múmi ní pé dájúdájú tó wípé ìjà bá bọ́ọ̀ta ò ní lọ láti fún wọn láti ràn wọ́n lọ́wọ́. tó bá tiẹ̀ wá lé wọn kó nínú ìlú náà wọn lè bá wọn jáde lẹ́yìn ókùrìjù láyé kùrìjù nà máa àkùn tí wọ́n bá lé wọn kó nínú ìlú àwọn mùnáfíkì wọn ò ní jáde pẹ̀lú wọn wọ́n náà yìí kú tìlù tí wọ́n bá ilé gbókun tì wọ́n láyé náà wọn ò ní ràn lọ́wọ́ náà yìí láì wọ̀n lónà àdìbá wọn ò ní ilé dúró jà wọn sàkó mi fún màláyé sọ̀rọ̀ lẹ́yìn náà àwọn yahudu madina àwọn yahudu madina bàmí nàbí wọn ò ní rẹ́ni kẹta tí wọ́n rọ̀ lọ́mọ torí pé àwọn tí wọ́n wá ló fẹ́ wá ló lùrọ̀ wọn lọ́wọ́ wọ́n sànà ní òní dúró. àbá onímù yẹn sọ̀rọ̀ ni لئن أخرج اليهود من المدينة wọ́n bá ilé léyàwó olùjáde láti inú Mẹdínà láyé kúrúdù na máa hùn àwọn mùnàfikù ò ní jáde pẹ̀lú wọn wọ́n náà ìkú kìlù láyé kọ̀ọ̀tìlù na máa hùn tán bá tiẹ̀ wá gbogbo sí wọn àwọn mùnàfikù ò ní jáde láti jọ sí àpẹ̀lú wọn kama wá àdúgbò gẹ́gẹ́ bí wọ́n ti ṣe àlùkáwàrí gẹ́gẹ́ bí wọ́n ti ṣe àdéhùn rẹ̀ ní pé náà معهم لا يولون الأدبار فرارا منهزمين wọ́n padà wá sápò lójú ogun náà nítorí pé ọ̀lẹ ni wọ́n olùbẹ̀rù sí ni wọ́n wọ́n à ní báyẹ̀dà àti láti ẹ̀yìn àmọ́ káwá bára ẹni jà fojú fojú báyìí wọ́n lè ṣe fún màdáyọ láyọ̀ sórò òun lọ ọlọ́run ọgbọ̀n òdì ràn wọ́n lọ́wọ́ bá níyà kòkòrò òun ọlọ́run ó padà wá yẹpẹrẹ wọn ni yóò sọ wọn jẹ ní ilẹ̀ ẹlẹ̀ wọn yóò fi lò hàn wọn fi ẹni tí wọn ò tó nǹkan tí wọn kéré lójú. tó o ní ọ̀rọ̀ náà tó ní ilẹ̀ ìlú òkèrè jù bí ìbàdàn náà búra ni wípé mo búra pẹ̀lú ọkọ mi tó bá tiẹ̀ wá jẹ́ pé wọ́n ní àwọn bàánú nàbí kúrò nínú Màdínà àwọn mùnáfíkì ò ní dáhùn láti lọ tẹ̀lé wọn jáde bẹ́ẹ̀ sì ni tí wọ́n bá gbogbo sí wọn àwọn mùnáfíkì ò ní lọ sínú sáfù wọn láti jà tó bá tiẹ̀ wá bọ́ọ̀sà láti ìgbàun náà wọ́n padà sáfù lójú òdo ni gẹ́gẹ́ bí ọlọ́run sọ pé ولو علم الله فيهم خيرا لأسمعهم ولو أسمعوا lẹ́tàwọ́lọ̀ wọ́n mọ̀ rírí ìbáyẹ́kọ́lọ̀ mú ẹ̀fẹ́ orí ń bẹ pẹ̀lú wọn ni ọlọ́run ọba jẹ́ kí wọ́n gbọ́rọ̀ ọlọ́run ní àkọ́yé lákòógbà ọlọ́run ti mọ̀ fún ẹ̀gbọ́n náà wọ́n padà sórí èébì wọn padà sórí wọ́n ó mọ́ àrídùn wọ́n ò ti اخرجوا واللي وقولوا فلم يخرج معه المنافقون أو أو منافق وقال تلي وجدي بني وضد السماء أو منافق وكان لا تنور ولو tọ́ba ti ẹ̀ wá pé wọ́n jáde láti ràn lọ́wọ́ rìn náà à lè dúró padà wá ká torí pé ìṣesí wọn lò. لا يقاتلونكم جميعا إلا من وراء جدر ولبا يجا fún gbogbo ọkọ̀ yín lójú lórí báyìí àyàfi kọjá pé látẹ̀yìn ibi bẹ́ẹ̀ ní ìlú ọ̀rọ̀. lẹ́yìn náà ọlọ́run wá ṣe àlàyé ìdí tó fi jẹ́ pé wọn ò lè ra àwọn Yàhúdù lọ́wọ́ wọ́n á fi lé wọn lóòjà pẹ̀lú wọn torí pé wọ́n ń kílé mọ̀ pé àwọn ń bẹ pẹ̀lú àwọn mòmìnì ni ọlọ́ni لأنتم أشد رهبة في صدورهم من الله ذلك بأنهم قوم لا يفقهون ọlọ́ni lé dájúdájú ẹ̀yin ni wọ́n ń bẹ̀rù ju ìbẹ̀rù wọn sọ́dọ̀ lọ wọ́n ń bẹ̀rù wọ́n ń bẹ̀rù ẹ̀yin ju gẹ́gẹ́ ń bẹ̀rù ọlọ́run lọ wọn ò ní bẹ̀rù ọlọ́run lọ́kàn ẹ̀yin gangan ni wọ́n ń bẹ̀rù torí pé òun ìfẹ́ kú wọ́n fẹ́ máa gbélé ayé lọ láéláé dáálí kàbí annahun ọ̀hún láyọ̀ ọ̀hún عفا قولين يكثر قولي لخوف المنافقين وخشيتهم إياكم أيها المؤمنون أعظم وأشد في صدورهم من خوفهم وخشيتهم لله dájúdájú ìbẹ̀rù àwọn mọ̀láfìkì èyí tí wọ́n ń bẹ̀rù sí yín ó tóbi ó ga ṣubú nínú ọkàn wọn ti jẹ́ ń bẹ̀rù ọlọ́run ọba lọ. وذلك بسبب أنهم قوم لا يفقهون عباد الله والإيمان به ìdí ni pé ìjọ ni wọ́n tẹ́ pé wọ́n kì í bọ́ ọ̀rọ̀ ọlọ́run lápọ̀yé wọ́n kì í bọ́ wáàdí ọlọ́run tí ń ṣe fún wọn lápọ̀yé débi pé ìmánì ọ̀dẹ́nu ọkàn wọn. wọ́n náà yẹ àbúlà sì ni wọ́n kì í bẹ̀rù ìyà ọlọ́run torí ìdí èyí ìdí tó fi jẹ́ pé ẹ̀yin gangan náà ń bẹ̀rù ìdílé ń lọ nínú ni ọlọ́run ní ìgbà fariqun minhum ya an-nasa ka ya Allah ya ẹ ò yí àwọn ẹ̀jọ̀ kan nínú wọn ń èèyàn ń lọ. kódà wọn máa ń bẹ̀rù èèyàn tí wọ́n ti ń bẹ̀rù ọlọ́run ọba lọ. so eléyìí ni ìwà wọn àti ìfésì wọn lẹ́yìn náà ọlọ́run wá fi rinlẹ̀ wípé òjò ni wọ́n. wọn à lè jáde láti ran àwọn Yahudi lọ́wọ́ bẹ́ẹ̀ ni àwọn Yahudi ọ̀hún gan fúnra ojú làwọn náà. nítorí pé wọ́n ń bẹ̀rù ikú ọlọ́run ní láàyò qatilūnakum jamī'an illā fī qurā muḥaṣṣanatin aw min warā'i judur لا يقاتلونكم جميعا إلا في قرى محصنة أو من بينهم شديد تحسبهم جميعا وقلوبهم شتى ذلك بأنهم قوم لا يعقلون ọlọ́run ni láyé kọ́ ìrúnà kò jẹ̀mí àná wọn ò lè dáwọ́ jọ láti láti dojú ìjà kọ yín ilẹ̀ ìkúra àyàfi kọjá pé àwọn wà ní kan muhassana fẹ́ẹ́fẹ́ ibẹ̀ yẹn ó wà sí wọ́n ti bẹ́ẹ̀rẹ̀ pẹ̀lú àwọn nǹkan tí wọ́n fi sọ̀rọ̀ àwọn olùwọ̀rọ̀ ìdùnnú àbí lẹ́yìn ìtẹ̀lẹ́ wọ́n máa sọ nǹkan ìjà sí bàtùhùn bẹ́yìn náà ọ̀tá ń bẹ àìsí àìgbọ́ra ẹni yé ó lè kòkó láàrin wọn ju bẹ́ẹ̀ sí èrò lọ. Dàkàbù ìjẹ̀mí à tẹ́ bá rí wọn ẹrù pé ọ̀kẹ́lẹ̀ ni wọn, ọ̀rọ̀ wọn yẹra wọn, wọ́n kò lo ohun ṣàtà. Ẹ̀mí wọn ó yàtọ̀, ọkàn wọn ọ̀tọ̀ọ̀tọ̀ ni, ǹjẹ́ rù lọ́kàn kan lè rù, ohun

ìbẹ̀lẹ́ tó lágbára lé ìtọ́ ẹgbẹ́ látẹ̀yìn rẹ̀ ni wọ́n ti máa bá yín jà. wọ́n ti dáre bí àṣùwà wọlfànàdì wọ́n ti tún dáre pẹ̀lú àwọn ìgbẹ̀lẹ́ àtàwọn nǹkan ẹ̀jà tí wọ́n máa fi bá yín jà látẹ̀yìn ẹ̀yìn ìbẹ̀lẹ́. àwọn mi nǹkan ti lè ṣàìbọ́ọ̀nù àbí láti ẹ̀yìn ibi tí wọ́n sọ̀ márùn-ún àdáwátú hún fí máa bẹ́ẹ̀ náà wọn yìí ọ̀tá tí ń bẹ láàrin ara wọn ó le koko tàbúrò annáwó mùsùlùmí ẹ̀yìnà àlàkálì màtí wá ìdá ẹ máa rò pé ẹnu wọn sọ̀tẹ̀lẹ̀ wàlákìn olóògbò mùtàfàrìkọ ṣùgbọ́n ẹ̀mí wọn ọ̀tọ̀ọ̀tọ̀ ni وذلك بسبب أنهم قوم لا يعقلون أمر الله ìdí ni pé ẹ̀dá ni wọ́n àbí ìjọ̀kan ni wọ́n tó yẹ pé wọn kì í bọ́ àgbọ́yé òfin ọlọ́run àti ọ̀rọ̀ rẹ̀ wọ́n náà yàtọ̀dà pẹ̀lú àyà bẹ́ẹ̀ ni wọ́n kì í ronú lé lórí wọ́n ń lo ronú lórí àyà ọlọ́run ọba عبرة للمسلمين في كل زمان ومكان nǹkan nǹkan tí wọ́n yẹ ká mọ́ ọgbù ká kọ́sẹ̀ àwò kọ́sẹ̀ lọ jẹ́ fún gbogbo mùsùlùmí pátá ní gbogbo àsìkò àti ibi tí wọ́n bá lè wà láyé torí pé dáúlà ìsìlámíyà wọ́n padà wá dẹni lẹ́lẹ̀ tí wọ́n dẹni táwọn yahoo bọ́n pera wọn jọlé lórí láti máa láti máa pa wọ́n gẹ́gẹ́ bí wọ́n ṣe pè àwọn lóló lórí oúnjẹ. àyàfi ìgbà tí àwọn mùsùlùmí ọ̀hún gan fúnra wọn ọpọlọ ọ̀bálẹ̀. sọ pé ilé ayé làwọn náà ojúlé òun náà ló dààbò àwọn náà kì í ṣe tọlọ́mù náà. ọ̀kótó dúkìá àti oríṣiríṣi àwọn nǹkan àgbàdo lọ́jọ́ wọn lógún. láti bẹ̀yẹn wọ́n wá di ọ̀lẹ làwọn Yahuda àti Nasara wọ́n bá wọlé sí wọn náà. ọ̀rọ̀ tá a fà sọ bí ni pé nígbà tí Islam bẹ̀rẹ̀ àwọn sàádé àlẹ́ ìsọ̀lọ̀ máa wà ní ìwọ̀sánlá kò sí tó jọmọ́ lógun jẹ̀sùn ọlọ́run ọba lọ. ẹ̀sìn ọlọ́run ló jọmọ́ lógun kì í ṣe nǹkan ilé ayé gbogbo orú wàhálà tí wọ́n wà nínú ẹ̀ wọn ò ti jẹrú ẹ̀ wọn ò ti so wọn ò ti torí rẹ̀ jẹ́ di ọ̀lẹ wọ́n gbìyànjú tó gbọ́ ọ̀nà àtọ̀nà débi pé àmì ń bẹ tá a lè rí lásìkò wọn ẹ̀sìn kàkà gbogbo ààyè lọ́sọ̀ láti lọ́kà àti nàìjíríà tó ń lọ dìnnà èdè báyìí lọ́sì tó tún lọ dìnnà èdè Iran torí pé àwọn fárí àwọn ni jẹ́wọ́là tó ń dágbára sí ilé ayé lásìkò náà Islam kò rí wọn àwọn Rome àwọn ni ìjọ tó ń lágbára jù lẹ́yìn tó afárí Islam kò rí wọn lásìkò náà débi pé Islam dé Spain nígbà tí Islam ní ìdìnnà lọ báyìí Islam bẹ̀rẹ̀ sí kàkà dọ́wùlà India mọ́ wá jẹ́ dọ́wùlà tó kù ní ayé náà nígbà di pé àwọn aṣíwájú àwọn musulmi wọ́n dojú kọ ní ayé àti láàrin ara wọn lẹ́bi kọ́kọ́ bẹ̀rẹ̀ sí ìjà ọwọ́ ayé àwọn nàìjíríà àti pé àwọn ará bí ọ̀nà tá a wọlé ti níbi tó ti ń jà láàrin ara wọn yẹn wọ́n wà máa sọ pé ọ̀tá wa ọ̀tá ọ̀tá wa ọ̀rẹ́ wa ni ọ̀tá ọ̀tá wa ọ̀rẹ́ wa ni sọ tí mùsùlùmí àti mùsùlùmí bá ń jà wọ́n wà túnjẹ tó lágbára jù wọ́n àmọ́ ọba yìí pé á ràn ọ́ rẹ̀ wọ́n ò sì máa pa àwọn èèyàn rẹ̀ pẹ̀lú ìrànlọ́wọ́ sí ọ̀nà tó bí wọ́n ti bẹ̀rẹ̀ sí bá wọn jà ní bá àwọn jà ní wọ́n á di dọ́wọ́là kéékèèké dọ́wọ́là kéékèèké. wọ́n wà báwọn náà wọn ilé ayé náà ló dá wọn láàmú àti gbàgbọ́ ayé ohun tí wọn ò rí tẹ́lẹ̀ wọ́n rí lọ́wọ́ àti pé ilé ìlú ronú pé ìlú ìní ìṣẹ́ ó kéré sọ àbá tí gbogbo dàpọ̀ mẹ́tẹ̀ẹ̀lẹ̀ wọ́n ti lọ bá wọn jà tí wọ́n pààyàn èèyàn rẹpẹtẹ nìyẹn nígbà wọn ti wá di ọ̀lẹ́kẹ́ làwọn wá ṣẹ̀ṣẹ̀ wọlé sí ọlá wọn á gbogbo gbogbo làṣíwájú wọn bolẹ̀ débi pé wọ́n máa wọ̀ náà lẹ́rú lọ́wọ́ pé Islam ló mú wọn lẹ́rú tẹ́lẹ̀ àwọn náà wá padà wá mú gbogbo ilẹ̀ lágbáwá rẹ̀ kò ṣe tí wọn mú lẹ́rú. so ẹ̀kọ́ ni fún wa nínú tọ́kẹ̀lẹ̀ sáwọn Yahoo àti kàlónà àwọn mùnáfìkì ọlọ́ni sàbàbò hùm jẹ̀mìhà ẹ rò pé wọ́n wà lápapọ̀ ní ẹnu rọ́pò bẹ́ẹ̀ náà ẹ ti mọ ẹ̀rọ àwọn mùsùlùmí lónìí ẹ rò pé àwọn mùsùlùmí ẹnu rọ́pò ni wọ́n wà lápapọ̀ bẹ́ẹ̀ àwọn náà ọ̀tọ̀ọ̀tọ̀ ni wọ́n ẹni wọn ọ̀tọ̀ọ̀tọ̀ ni mùsùlùmí lórí nǹkan tí ó tó nǹkan wọ́n lè lọ ìṣẹ̀ṣẹ̀ síra wọn tí wọ́n láwọn ọba àwọn ọjà láìpẹ́ ló wù kárí arákùnrin kọ́kọ́ mọ́tíláṣí mọ́tíláṣí kọ́kọ́ yìí ẹni tó kú ní kọ́ńtrákì mọ́tíláṣí ọ̀hún lórí pé mọ́tíláṣí ní ọ̀pọ̀ ọ̀yẹ ẹni tí ń kọ́ mọ́tíláṣí jẹ púpọ̀ gbogbo lórí oṣù kọ́míṣù iye ilẹ̀ ẹlẹ́kùn ní ó lò kọ́ ló lò gbogbo àwọn nǹkan tó ní òkè kọ́mọ́ síláṣí ẹ̀kọ́ ló lò lẹ́yìn kan wá kọ́mọ́ síláṣí ìjọ kò sí ìparí rẹ̀ wọ́n wá yìí bá ìjà àwọn èèyàn ti jẹ ọmọ tó mú kùnú náà ní abúlé àwọn míín wà tó pe àwọn ní kárọ́fà àwọn míín wà tó ní òfẹ́ máa dárúkọ gbogbo àwọn ọ̀sán náà wọ́n wá pe àwọn èèyàn ti jẹ wá sínú mọ́tíláṣí wọ́n wá ti bẹ̀rẹ̀ sí ṣe ìpéjọ tán lọ́wọ́ ṣe tán lọ́wọ́ ṣe ojúṣe débi pé láì tí ì parí wọ́n ti fẹ́ lọ sí òwe tí mọ̀ ní mọ́tíláṣí tó tó ní kẹ́ni ẹni ọkọ̀ mọ́tíláṣí gbọ́. wọ́n á lè ìtújẹ èyí ṣe tó wọ́n ọkọ̀ mọ́tíláṣí tó wọ́n wàá pín ní sí èké káìdì ìṣòwò ní mọ́tíláṣí àwọn míì ló wọ́n wà ní ẹ̀sìn ti ṣe lóṣù àti káwọn tó mọ́tíláṣí kan ẹ̀wọ̀n mọ́tíláṣí ọlọ́run ti ká àkọ́kọ́ náà ìjẹ́ ẹbí lẹ́ńjẹ́ lẹ́ńjà ẹlẹ́ẹ̀kejì kí ló ti ẹ̀ tó nǹkan ẹ̀dá lò so àwọn omi náà tó wà tó tó burú jù báyìí lọ láàrin àwọn mùsùlùmí náà ni lẹ́sìn máa rí gbogbo ẹ̀ so ọ̀rọ̀ ayà yìí ọba wọn fẹ́ dojú kolẹ̀ wọ́n máa bá wa rí kàtàbùhún jẹ̀mí àmì ẹ̀rọ pé lápapọ̀ ni wọ́n wà wọ́n kò lóògùn òmùṣẹ́ta ṣùgbẹ́ mi wọn

perfect as فمثل الذين من قبلكم نعم فمثل الذين من قبلهم قريبا ذاقوا وبال أمرهم ولهم عذاب أليم نعم. Tí ìyẹn bá lágbára agbára àmọ́ ọkùnrin yóò máa tẹ̀lé báṣubàṣu yóò máa ti mú tó mọ tó kò sẹ́ni tó mú tó lè mú mi torí pé ó ti gbàgbọ́ pé òun lágbára jù ọlọ́run ni ṣàmọ́tà ilẹ̀ ilẹ̀ ní kọ́bù gẹ́gẹ́ bí àwọn tí wọ́n rí kọjá síwájú wọn ọ̀rí ìbàn kò sí ìpẹ́ àsìkò ìpẹ́ síra wọn ṣáàkú wà báàlà àmìkù wọ́n jẹ ìyà ẹ̀ṣẹ̀ wọn ọlọ́run jẹ́ kí wọ́n jẹ ìyà ẹ̀ṣẹ̀ wọn ẹ gbogbo èèyàn sì rí wà láwùn àgáàbùn àníyàn lóòótọ́ pé ní àlẹ́yàmà wọ́n ní ìjìyà ẹlẹ́ta ilé-ìrù tọ́lọ́run kò fi jẹ wọn. àfáwọn onímọ̀ yẹn sọ̀rọ̀ ni mẹ́tàlú àrùn láì yahoo tí máa hàn nàbíyìn ní àpèjúwe àwọn yahoo yẹn àti tó dé bá níbi ìtìyà ọlọ́dún ti jẹ wọ́n pé kí wọ́n lé wọn kó lù lù wọn kàmẹ́tẹ̀lì kùfàrí kùrẹ́ìsì lọ́wọ́ màkàdé gẹ́gẹ́ bí àwọn kẹ̀kẹ́ ní kùrẹ́ìsì ní ọjọ́ ogun bẹ́dà táwọn náà agbára wọn gbè wọn owó tí ní ó gbè wọn ọ̀pọ̀ wọn ó gbè wọn ọwọ́ jẹ rò pé àwọn lè mú àwọn òṣèlú gẹ́gẹ́ bí tata ni wọ̀yàwó dùbà ló fẹ́ ìlú kọ́ bákan náà láì pẹ́ síra wọn àwọn Yahudu Banu Qaynuqa báwọn náà ṣe ṣe àrífín sí ànábì ọlọ́run sallallahu alayhi wa sallam àti àwọn mùsùlùmí àìkùzá kò só àkìbà lẹ́yìn ìgbà náà ọlọ́run wá ọjọ́ fún ọkọ̀ wò torí wọ́n ya kèké rí sọ́lọ̀ wọ́n àdá wọ́n ti ní rọ̀súlì sallallahu alaihi wa sallam àti ọ̀tá tí wọ́n mú òjíṣẹ́ ọlọ́run ọba nílé ayé ọlọ́jẹ́ tí wọ́n rí ìjìyà náà wọ́n náà ń fi ákẹ́rọ̀ ti àbáàbò àrí ìlóòjọ́ lóòjọ́ pé bí wọ́n tún ní ìjìyà ẹlẹ́ta ti jẹ wọ́n. sọ níbi ọlọ́run pẹ̀lú gẹ́gẹ́ bí àwọn Quraysh àtàwọn Banu Qaynuqa táwọn náà fi rú bí wọ́n ṣe yìí bọ́lá ti fojú sí wọn ó fi yà jẹ wọn láti ọwọ́ àwọn mùsùlùmí. bákan náà ọlọ́run tó ṣe àpèjúwe aláàkà àwọn méjèèjì mùnáfíkì àti àwọn bàbá nàbí báwo ló ṣe rí ọlọ́ni kẹfẹ́fẹ́ ìṣe ìkọ́. أَمَثَلِ الشَّيْطَانِ إِذْ قَالَ لِلْإِنسَانِ اكْفُرْ فَلَمَّا كَفَرَ قَالَ إِنِّي بَرِيءٌ مِنكَ إِنِّي أَخَافُ اللَّهَ رَبَّ الْعَالَمِينَ. Ọlọ́ni àpèjúwe àwọn mùnáfìkì pẹ̀lú ìtànjẹ tí wọ́n ta àwọn Yàhúdù jẹ gẹ́gẹ́ bí àpèjúwe Èṣù ṣèkọ́ọ̀lù òun àti ọmọ ẹ̀dẹ́ ènìyàn nígbà tó pa ọmọ ẹ̀dẹ́ ènìyàn láti ẹgbẹ́ ṣe àìmoore sọ́lọ́run ọba rẹ̀ ṣe kèfèrí sí mọ́gbàgbọ́ nígbà tó gbọ́rọ̀ sí lẹ́nu tó ṣe kèfèrí sọ́lọ́run ọba tó dáa wa wá padà lẹ́yìn ó ní ìní ìbẹ̀rẹ̀ òmìnkà kò sí gbọ́kàn ní pẹ̀lú rẹ̀ òpótò lónìí. ìní àkọ́kùnlá èmi ń bẹ̀rù ọlọ́run ọlọ́ọ̀bẹ̀rù mo bẹ̀rù ọlọ́run ọba gbogbo ayé pátá. على رسول الله صلى الله عليه وسلم àpẹ̀júwe àwọn mùnáfìkì pẹ̀lú ìtẹ̀jẹ́ tí wọ́n ti àwọn ìyàwó òdùjẹ lórí pé tí lọ ọjà àwọn ọjàde wá jà wọn bá jáde àwọn gbogbo àdéhùn yìí wọn ò pé àdéhùn kàmátàlì gẹ́gẹ́ bí حين زين للإنسان الكفر nígbà tó ń ṣe kèfèrí lọ́sọ̀ fún ọmọ ẹ̀dẹ́ ènìyàn wàdàáhùn ilé yìí ó ń pè wá sọ́dọ̀ rẹ̀ fàdámà kàfàrọ́ ṣùgbọ́n nígbà tí ènìyàn ti kèfèrí tán ọ̀rẹ́ ilé ìbàrí omi ó ní òfin tọ́kọ̀ ní pẹ̀lú rẹ̀ o èmi kọ́ mo kó bá o èmi àkọ́fù lọ́ àrọ́pẹ̀lẹ̀ àrẹ̀ mi èmi àkọ́fù lọ́ àrọ́pẹ̀lẹ̀ èmi ń bẹ̀rù ọlọ́run ọba àtẹ̀dá gbogbo ènìyàn lọ́sùnmọ́ mi lọ́ kó sí ẹ̀bá mi èdè kan mọ kó bá ọ torí pé èmi ń bẹ̀rù ọlọ́run. bákan náà ni yóò ṣe fi wọ́n lẹ̀ lóòótọ́ gbòǹde àyàmà tí ó ní ṣètò lọ́kùnrin pẹ̀lú wọn. أردني فكان عاقبتهما أنهما في النار خالدين فيها وذلك جزاء الظالمين Lúbọ̀ wá di ìgbẹ̀yìn lóòjọ́ gbogbo àkìyàmà, ọ wá di pé ìgbẹ̀yìn tí àwọn méjèèjì àwọn mùnáfìkì àtàwọn Yahud. Ìgbẹ̀yìn tí wá jẹ ìlú ọ̀nà tí ó sì máa gbé ń bẹ̀ lọ kẹrin kéte ní láíláí ní jáde. Eléyìí, ó ẹ̀san àwọn alábòsí. àfa onímọ̀yẹ sọ̀rọ̀ ni فكان عاقبة أمر الشيطان والإنسان الذي أطاعه فكفر ọwọ́ adi pé ìgbẹ̀yìn sí àwọn èṣù àtọmọ ẹ̀dẹ́ ènìyàn tó tẹ̀lé tó ní àti gbogbo wọn pátá wọn tẹnu náà máa ti fi ìdàfíà abàdá wọ́n máa gbébẹ̀ lọ títí láíláí وذلك جزاء المعتدين المتجاوزين حق حدود الله eléyìí ó ní ẹ̀san àwọn tí wọ́n máa tí wọ́n máa rí kọjá ìlà ọlọ́run ọba àwọn tó máa rí kọjá ìlà ọlọ́run eléyìí فني وقال الشيطان لما قضي الأمر إن الله وعدكم وعد الحق ووعدتكم فاختلفتكم وما كان لي عليكم من سلطان إلا أن دعوتكم فاستجبتم لي فلا تلوموني ولوموا أنفسكم ما أنا بمصرخكم وما أنتم بمصرخي إني كفرت بما أشركتموني من قبل إن الظالمين لهم عذاب أليم ọlọ́ni wọ̀kọ́rẹ̀ ṣẹ̀kọ́n nígbà tó di pé ẹ̀sán dé ọlọ́run ti ìṣirò ó ti ṣe ìṣirò láàrin gbogbo ẹ̀dá ó sì ti dájọ́ fólúkúlùkù ìpẹ́sọ̀ ẹ̀yìn tí ń yan inú ládàrẹ́ àwọn tí wọ́n lọ sáàlì tẹ́lẹ̀ náà ti lọ ọlọ́ni falamma kúbi ẹ̀lám nígbà tí a ti gbogbo ìdájọ́ fún ní èṣù lọ́wọ́ ń sọ fún ọmọ ẹ̀dẹ́ ènìyàn sọ́kàn jẹ́ ìnàmọ́ra wàhádà fún wàhádà ìhà dájúdájú ọlọ́run ọba àtẹ̀dá yín ó ṣe àdéhùn òdodo fún yín ṣùgbọ́n ẹ̀tẹ̀lé wọ́n wà tókún fàkàtàlẹ́kùnkùn ṣùgbọ́n àdéhùn ti tèmi ṣe èmi ò lè pàdéhùn ọ̀run èmi ò lè pé àdéhùn tí mo ṣe fún nítorí pé mi ò lágbára rẹ̀ ó ti ní lóòótọ́ gbèdé àṣeyámà ń jẹ́ alágbàkàyà yìí ní jẹ́kẹ́ wọná ṣùgbọ́n lónìí èmi náà ní tí mo lè ṣe wà máa kẹ́rẹ̀ ní ààrẹ kò lè sùnfọ́ nígbà tá a wà láyé kìí ṣe pé agbára mo fi mu yé o ń rọ̀ lágbára kata tí mo fi kíláàsì ń ṣe jẹ́ ẹ̀ṣin ń tọ́kẹ̀tẹ̀lẹ̀ ni pé ńlá àǹdà fásitẹ̀jẹ́ tún lè ẹ̀yìn náà ti dá mi lóhùn kò sí nǹkan kan tó wà nílẹ̀ jù báyìí lọ. mo pè yín sójú ọ̀nà òfò ojú ọ̀nà àdánù ẹ̀yìn náà ti tẹ̀lé mi fàdá tàbí mú mi wọ̀lú mi àkókò. torí ìdí èyí ẹ má ti dá mi lẹ́bi o ẹ̀yà ara yín ni ẹ máa dá lẹ́bi. èmi mo ń mú yín gbogbo ń tẹ̀ ṣe abẹ́rẹ́ rí mi ló sójú ẹ̀ kúkúrú mi. máa ánàbì mùsùlùmí wà má à ń tún bí mùsùlùmí èmi ò lè ṣe nǹkan kan fún yín lónìí èyí ni pé mi ò ní ìrànlọ́wọ́ tí mo lè ṣe fún yín mi ò ní ìgbà kalẹ̀ kan tí mo lè gbà yí kalẹ̀ wọ́n máa á bí mùsùlùmí ẹ̀yin náà ò sì lè gbà mí kalẹ̀ níbi ẹ̀yẹ ọlọ́run ọba ìní kàkọ́kù bí máa aṣọ́kù lòlú mi kọ́ torí ìdí èyí nígbà tí ayé ṣẹ́ǹtì ń tọ́kàn ní bẹ́ẹ̀ o mo ti kọ̀ fún yín mo kà ẹ̀ mo retí yín lónìí iná kọ́ ni ní ìlànà òun àdáàbò láàrin dájúdájú àwọn alábòsí wọ́n wà ní ìyẹ mẹ́ta ìlérò lóòjọ́ pé ní àṣẹwà eléyìí ó ní ìtàgé èso ìtàgé ni tọ́lọ̀ ti ti kọ̀ wá ń lọ tó ti ti wá ń lọ rẹ̀ tẹ́lẹ̀ ipe kájínà sí ipe èso tá rí òní ọ̀tá wa ni táwa náà ń lò lọ́tàá ìjésù máa ṣe a máa pe àwọn tí wọ́n bá dá lóòótọ́ lè tí wọ́n lè pọ̀ sínú náà ìdí máa ṣe nìyẹn ọlọ́ni yá ayọ̀ lẹ́rí ra àrùn ìṣẹ̀kùn náà. يا أيها الذين آمنوا اتقوا الله ولتنظر نفس ما قدمت واتقوا الله إن الله خبير بما تعملون lẹ́yìn ìgbà tí ọlọ́run sọ fún wọn nípa àwọn yahuda àti mùnáfẹ̀kì àti ìtẹ̀jẹ́ tó tara wọn jẹ tó sì fi wọ́n gbé èṣù àtọmọ ẹ̀dẹ́ ènìyàn ó sì ṣàlàyé ìpadà tí wọn lóòótọ́ gbélé àṣeyàmà wípé inú mẹ́ni. ọlọ́run wá da ojú ọ̀rọ̀ fún àwa olùgbàgbọ́ òdodo ọlọ́sìn wá ń bẹ̀. ọlọ́run ní yá àjùwọ̀n lẹ́bí ìlà àmọ́ mo pé ẹ̀yin olùgbàgbọ́ òdodo ìtẹ́kùnlọ́ ẹ páyà ọlọ́run ọba wàlẹ̀dẹ́gbò nẹ́fùn máa ọ̀dàmẹ̀sì rẹ̀ kí èèyàn olódodo tó bá ọlọ́run ọgbà kó jókòó ronú kí ni nǹkan tó ti ẹ̀ tí ì ṣe tí ó dé wá bá lóòjọ́ tẹ̀lé àlàyáàmà so ó gbìyànjú ó ṣiṣẹ́ pẹ̀lú agbára nílé ayé níṣẹ́ dáadáa èyí tí ó dé bá gbogbo ń tẹ́ ìṣe pátá lọ́nà kò sí tó yóò sì fún yín ní ìròyìn tẹ́ ẹ ṣe nílé ayé àfáà oní mùsùlùmí yẹn sàrò ní yá ayọ̀ lẹ́bí ìlà sọ́tà kùnmọ́ha wà rọ̀súlà wà á ní ìlú ìṣẹ́rẹ̀ ìlú a pé ẹ̀yin tẹ́ ẹ gba ọlọ́run ọba gbọ́ àti òjíṣẹ́ rẹ̀ bẹ́ẹ̀ sì ń fi ìṣèríyà rẹ̀ ti fẹ́ ẹ̀ ń tẹ̀lé òfin rẹ̀ kọ́ọ̀kù náà ẹgbẹ̀rún ọlọ́run ọba wọn wà zẹ́rù ìkọ́ ẹbẹ̀rún ìsìyà ọlọ́run bìfẹ́ ìlìmọ̀ àmọ́ràn kò lè torí tẹ́ ẹ bá bẹ̀rù náà ni ó jẹ́lẹ̀ ṣe gbogbo tí ó bá parí láti ẹ̀ máa ṣe wọ̀tẹ́ǹtì máa nà á fún àmì gbogbo ń bá pọ̀ fún yín ẹ bèbí ẹ̀. wọ́n lè tẹ̀tẹ̀dẹ́gbàrà kúlù lọ́sìn máa kọ́dàmà nílẹ̀ àmàlì ní yóò mi kìyàmù. torí ìdí èyí tí olúkúlùkù ni ó fèsì rò fúnra rẹ̀ síwájú ọjọ́ tá a ṣèṣirò fóònù òun gan fúnra rẹ̀ kó ti kọ́kọ́ tètè rò kí ni tóun ti ẹ̀sẹ̀ iṣẹ́ níṣẹ́ bọ́ irú iṣẹ́ wo lòun ṣe tóun ó ṣe bá lóòjọ́ ọ̀tẹ̀lẹ̀ àti àmọ̀ ó jókòó kó ronú wọ̀kọ́ọ̀kù lọ ẹ̀túnbọ̀ páyọ̀ ọlọ́run ọba fi kúlì máa túná wọ́n inna Allah subhanahu wa ta'ala khabirun bima ta'malun ọlọ́run ọba ọba àlejò ọlá ó mọ gbogbo tẹ́ ìṣe níṣẹ́ ó sì mọ gbogbo àwọn tẹ́ ìṣe ní kọ̀kọ̀ gbogbo ẹ̀ pátá lọ́lọ́run ọkùnrin ní ròyìn rẹ̀ láyé pa àlẹ́ ìṣe nǹkan ọ̀rọ̀ wọ́n dà gbogbo ẹ̀ pátá lọ́lọ́run ọba yóò fún yín ní ìròyìn rẹ̀ lóòótọ́ gbèndé àlùkìyàmù. لا يقع عليه عليه شيء من أعمالكم وتلك تقامة kò sí nǹkan kan tó pa mọ́kọ́ lọ́rùn nínú gbogbo nǹkan ìṣèlú wà wúwà mùjáde kùm àríhà yóò ti san yín lẹ́san lórí ẹ̀. sọ ọlọ́run ọba ó pe àwọn olùgbàgbọ́ òdodo tó tó páyọ̀ ọlọ́run. ayé sùúrù àǹfùsàkùn áńkúlì máa yàgò ìdòdò náà èyí ni pé ẹ ṣọ́ra fún gbogbo tí ó fa ọlọ́run ọba wàrà pẹ̀lú òfin bẹ́ẹ̀ ni ẹ máa rántí ọlọ́run ní kọ̀kọ̀ àti ìbábá wàkúkù alkùnúdìí fana àtàtàwájá wàjú ha ẹ má ti tẹ ẹnu àlọ́ ọlọ́run ọba kọjá ẹ ṣiṣẹ́ tí ọlọ́run ọba fàyè láti ẹ kú níbi gbogbo tí ọlọ́run ọba kọ̀ pé kẹ́ ṣe ẹ fáyà ọlọ́run ọba tẹ́ bá wá ṣe yẹ olúkúlùkù lókò fún orí So, ولتنظر نفس ما قدمت لغد olúkúlùkù ní ẹ̀wù kí ni tí ó ṣe níṣẹ́ tí wọ́n lọ sí bá lóòjọ́ ìṣẹ̀lẹ̀ àṣeyàmà wọ́tẹ́kùnlọ́ ẹ̀tọ́ bẹ̀rù ọlọ́run ọba tí iná lọ ọ̀bí ìhùn ní màtà àbọ̀mù ẹ mà pé dájúdájú ọlọ́run ọba ó mọ iṣẹ́ ìṣe níṣẹ́. Ààyè yìí ọ pẹ̀lú àṣẹ wípé kẹ páyọ̀ ọlọ́run ọba lẹ́ẹ̀mí nínú àyà ọ̀ṣoṣo ọlọ́run ní ìtàkùnlọ́ lálàkọ̀kọ́ lẹ́lẹ́ẹ̀kejì náà ó tún ní ìtàkùnlọ́ níbi ọlọ́run ní àwọn afá ní gẹ́gẹ́ bí tàkìb ìlẹ́lẹ́ẹ̀kejì wà fún alákọ̀ọ́kọ́ torí pé ìpáyọ̀ ọlọ́run ọba ó ní ló borí gbogbo nǹkan padà bí ìgbà pẹ́lú ó ní engine fct gbogbo lẹ́yìn òfin jẹ́ ó ní engine rẹ̀ torí pé tí engine ọ̀gá tí kò sí sí nǹkan ọlọ́run ọba ó pàṣẹ ìpáyọ̀ ọlọ́run ọba nínú síra rẹ̀ ní ááyà mẹ́wàá ní àlùfáà torí pé ìpáyọ̀ ọlọ́run ọba olóko gbogbo orí jọ ó sì wà lórí ẹ̀rí pé ọlọ́run ọba ó kún wa lágbòrò kápáyọ̀ òun ní ọ̀nà tó pọ̀ nínú àkọ́kọ́ ọlọ́ni yá ayú ọ̀nàṣọ̀ òfúdù rọ̀bọ́kùnmù lẹ́bí sọ́dákọ̀kùn wọn lẹ́bí na mi kọ́bílíkùn làálẹ́kùn tẹ́tẹ̀kù ipe mo pe ẹ̀yin ọmọ ẹ̀dẹ́ ènìyàn ẹ jọ́sìn fún ọlọ́run ọba yín èyí tí ó ṣẹ̀dá yín àtàwọn tó lè kọjá síwájú yín bóyá ẹ ilé ṣe bẹ́ẹ̀ tó káyà ọlọ́run ọba bákan náà ọlọ́run tó pa ẹ̀dẹ́ ènìyàn àti àwọn àjẹ̀nú ipe tí wọ́n jọ́sìn tí ó sì jẹ́ olùpáyà ọlọ́run ọba ní ọ̀nà tó pọ̀. ẹlẹ́ẹ̀kejì ni pé gbogbo àwọn òṣìṣẹ́ ọlọ́run pátá ìdáwọn náà pa àwọn ènìyàn látẹ̀sí tó ṣe nìyẹn ó ní ìpáyà ọlọ́run ọba. ọlọ́run sọ nípa àwọn òṣìṣẹ́ tó pọ̀ nínú àkùrán wípé wọ́n ń sọ fáwọn ènìyàn wọn pé ìtàkùnmọ̀ ẹbẹ̀rù ọlọ́run ọba wà á fi òun ẹtẹ̀lé mi gbogbo tí mo bá parí láti rẹ̀ ẹtẹ̀lé ọlọ́run ọba ló ṣe rán mi. gẹ́gẹ́ bí àlẹ́bí náà ọlọ́run ní kẹ́sìdàbà tó ń lò ní ìrìn mọ̀tẹ́lẹ̀ إذ قال لهم أخوه نوح ألا تتقون إني لكم رسول أمين فاتقوا الله wá àfihàn báyìí ó ní ọ̀pọ̀lọpọ̀ ní àwọn òṣìṣẹ́ ọlọ́run táwọn náà sọ fún àwọn ènìyàn wa. ìpáyọ̀ ọlọ́run ọlọ́run ṣe àlàyé rẹ̀ nínú Al-Qur'an àrùn tí a bá kọ́kọ́ wo súra alákọ̀ọ́kọ́ lẹ́yìn súra tó fàáfẹ́ àwọn nínú tíra ọlọ́wọ́ bá. Nígbà tí ọlọ́run ní alif láàmín dhalika al-kitab la rayba fihi hudan lil-muttaqin. Ọlọ́run ní tíra tẹ́ rí òun al-Qur'an kò kíyèméjì inú ẹ̀ àti ọ̀dọ̀ ọlọ́wọ́ bá ló fi wá tíra yẹn dẹ̀ ní ìmọ̀lẹ̀ ní fáwọn olùpáyọ̀ náà ìmọ̀lẹ̀ ní fún àwọn olùpáyọ̀ ọlọ́wọ̀ bá so bí ìgbàgbọ́ pé ọlọ́run wá ń ṣàlàyé kí ni ìpáyọ̀ ọlọ́run ọmọ ọ̀hún ọlọ́run wá ní alẹ́bí ilẹ̀ yóò nínú nàìjíríà yìí àwọn onípayọ̀ ọlọ́run tí a ní tíra ọlọ́run yóò máa ṣe ìmọ̀nà fún àwọn ni àwọn tí wọ́n nígbàgbọ́ pẹ̀lú tó ju oorun gẹ́gẹ́ bí àwọn màláíkà ọlọ́run gẹ́gẹ́ bí àwọn àlùjànnú gẹ́gẹ́ bí àlùjánnà àti iná àti gbogbo àwọn nǹkan tí kò ráì tó fún wọn ní òyìn ẹ̀kọ́ ti wọ̀ rí wọ́n gbàgbọ́ pẹ̀lú ẹ̀ wọ́n yóò fi mú un sọ̀rọ̀ wọ́n ń gbé òun dúró wọ́n mí máa ọ̀gbà kan náà òun yóò fi fún un nípa tí a fún wọn ní rbc wọn ní ọjọ́ ọ̀nà ọlọ́run ọlọ́run ni àwọn onípayọ̀ ọlọ́run ọba yìí والذين يؤمنون بما أنزل إليه àwọn ni wọ́n nígbàgbọ́ pẹ̀lú tá a sọ̀kalẹ̀ fún wa lẹ́yìnká ọ̀sánà wọ́n máa òǹdíra ní pabli àti ń tá a sọ̀kalẹ̀ síwájú ti tiẹ̀ wọ́n bí láàkìrọ̀ tí ó ń lò pẹ̀lú wọ́n sì nígbàgbọ́ pé ìjọ bẹ́ẹ̀ àlùkìyámà wà wọ́n ní ìgbàgbọ́ tó lágbára pé ọjọ́ bẹ́ẹ̀ àlùkìyámà wà kò láyé ìka àdá àrùdàmì ọ̀rọ̀ ìmọ̀nà látọ̀tọ̀ ọlọ́run ọba wọn wọ́n kò dá ìtàwọn olùsìnkún bẹ́ẹ̀ ni àwọn olórí ire so àti ìgbàgbọ́ pé ọlọ́run sọ pé kí fáyà ọlọ́run ọba ẹ òní gbogbo àwọn ẹ̀ka àyí sílẹ̀ ẹni tí kìí ṣe kò lè kílèmù kó fáyà ọlọ́run ẹni tí èké òun kò lè kílèmù kó fáyà ọlọ́run ẹni tí kìí ọjà kan ò lè sọ kó fáyà ọlọ́run ọba bẹ́ẹ̀ ni ẹni tí ò nígbàgbọ́ pẹ̀lú Al-Kùránì ò lè sọ fún ìpáyà ọlọ́run ọba àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ nínú ááyà yìí nìkan kọ́ lọ́lọ́run ti kàlàyé ẹ̀ bákan náà ọlọ́run ni wọ́n sọ ìtumọ̀ àìbírù nígbà tó sọ pé wà láti nà ìbírù ọ́ mà ní ìtàkọ́ ìfẹ́ kẹ́lìmọ̀ àìbírù yẹn ò ní ẹni ọ́ fáyà ọlọ́run ọba. tí wọ́n ní ìpáyọ̀ ọlọ́run ọba òun ọlọ́run wá ṣe nígbà tí ń sàlàyé kí ni dá túmọ̀ pẹ̀lú albir ó ní wàlàkín nàìjíríà من آمن بالله واليوم الآخر والملائكة والكتاب والنبيين وآتى المال على حبه ذوي القربى واليتامى والمساكين وبن السبيل والسائلين وفي الرقاب وأقام الصلاة وآتى الزكاة والموفون بعهدهم إذا عاهدوا والصابرين في البأساء والضراء وحين البأس أولئك الذين صدقوا وأولئك هم المتقون ọlọ́run ni ìdáǹpé ní bíl ó ní ẹni onígbàgbọ́ pẹ̀lú ọlọ́run ọba àtijọ́ ọ̀gbẹ́lẹ̀ àti àmà onígbàgbọ́ pẹ̀lú àwọn màláìkà ọlọ́run bẹ́ẹ̀ ni òsì rí malaika olorun bee ni osi won onígbàgbọ́ pẹ̀lú àwọn tíra ọlọ́run tá a sọ kalẹ̀ àtàwọn òjíṣẹ́ ọlọ́run tá a fún wọn níròyìn rẹ̀ tí wọ́n ń bẹ bẹ́ẹ̀ ni gbogbo ń tá a fún ní rbc ó ń na sójú ọ̀nà ọlọ́run láti fi ran àwọn ẹbí lọ́wọ́ àwọn ọmọ òrukàn àwọn akẹ́líkà tó rò ní àwọn ọmọ ojú ọ̀nà tó wà lórí ìrìn àjò tí nǹkan tán mọ́ wọn lọ láti pọ̀ sínú ìrìn àjò wọn ẹ̀ńtọ́ bá wá tọrọ lọ́nfọ̀ọ́ ẹni ọtọrọ náà wọ́n fún un bẹ́ẹ̀ náà ni wọ́n á máa lẹ́dú sí àwọn torí àti fún okùn ẹrú kò lọ́rùn ẹni tó dẹ́rú. gbogbo eléyìí wọ́n ń gbẹ̀rù dúró wọ́n ń yọ gàká wọ́n tún ń pé àdéhùn wọn tó bá tàdéhùn. bẹ́ẹ̀ ni onísùúrù ni wọ́n wọ́n á máa ní ní gbogbo àyíká yìí gbogbo òkípò tí ọlọ́wọ́ bá bá tò wọ́n sí wọ́n máa ní yálà nígbà tí ọlọ́run bá fún wọn ní ìdẹ̀ra ni wọ́n ní sùúrù nígbà tí ọlọ́run bá fún ilẹ̀ mọ́ wọn ni wọ́n ní sùúrù ọlọ́run ní ulaika alladhina sadaqu àwọn ilé àwọn olólùgbàgbọ́ òdodo wọ́n ulaika humul muttaqun àwọn wọ̀nyí àwọn olùfáyọ̀ náà so ìdí ni tó jẹ́ pé àwọn afáàmọ̀ sọ pé ìfáyọ̀ náà ó fẹ̀ fẹ́ pé iṣẹ́ àrètú pẹ̀lú tábà máa sọ̀rọ̀ ìfáyọ̀ ọlọ́run omi jẹ́ bí gbogbo Kùránì pátá ìfáyọ̀ ọlọ́run ṣe. bákan náà ìfáyọ̀ ọlọ́run ọba yìí ó ní àtà tó da èyí ni pé ó ní tátìrì tó da ó ní ipa tó da tí máa kó nínú gbèsè ọmọ ẹ̀dẹ́ ènìyàn nílé ayé àtijọ́ bẹ́ẹ̀ ni àyà ọlọ́run ní ولو أن أهل القرى آمنوا واتقوا ìbájẹ́ pé àwọn ará ìlú kan tá a parun ìbájẹ́ pé wọ́n gbọ́ lọ́wọ́ ọba ni wọ́n gbọ́ lọ́wọ́ ọba gbọ́ wọ́n sì páyà ọlọ́wọ́ ọba lafatahna alayhi barakati min as-sama instead ìta pamọ́ rẹ̀ àbá sílẹ̀kùn sẹ́mà tí àlùbáríkọ ọmọ ọ̀rọ̀ lé wọn lórí látòkè àti ilẹ̀. bákan náà ọlọ́run sọ mọ́ mi pé wàá mọ̀ yẹ́sẹ̀tìlá yẹ́sẹ̀ àwùnáwò mọ́fàràjà gbogbo ẹni ọba páyọ̀ ọlọ́run gbogbo àyèkáyè tó lè wà ọlọ́run ṣe ìdẹ̀kùn fún yóò sí náà báyọ̀ fún un. wàyàrùzùkù min haidu náà yàtẹ̀sì bẹ́ẹ̀ ni yóò sí ilẹ̀ oore àti àríṣì gbogbo níbi tí òfin ẹran kan. gbogbo eléyìí ó wà ní àwọn ipa ìpáyà ọlọ́run. ظلمني أخلاء يومئذ بعدهم لبعض عدو إلا المتقين gbogbo àwọn ọkùnrin kò sùn nílé ayé lọ́jọ́ gbèdé àlùkẹ́yàmọ̀ ọ̀ka ni wọ́n wọn ò ní ilé àwọn tó dú gbogbo àwọn ọkùnrin kò sùn nílé ayé wọ́n bá ilé kojú ní àwọn níjọ́ gbèdé àlùkẹ́yàmọ̀ ọ̀ka ni wọ́n àyàfi àwọn olùpáyọ̀ ọlọ́run àwọn ẹnìkan ni wọ́n ti sọ̀tà ọlọ́wọ́ wọ́n ti sọ̀tà ara wọn lórí pé ọlọ́run ni a ti yọ ìṣẹ̀bínú tí ń bẹnu ọkàn wọn kú tó ẹnìkan ò ní lẹ́nìkan lọ́ta mọ́ gbogbo eléyìí ó wà nínú àwọn àtàrí ìfáyọ̀ ọlọ́run náà bákan náà ní parí ọlọ́run ni innal muttaqina fi jannatin wa nahar fi maq'adi موقف كبير àwọn olùfáyà ọlọ́run lóòjọ́ bẹ̀rẹ̀ ọ̀sẹ̀ àmà wọ́n wà ní ọgbà àtẹ̀rà kan àti àwọn ogun oríṣiríṣi nǹkan tí wọ́n máa fi jẹ̀gbádùn fi mọ́fà àdìsẹ́lẹ̀kùn ní àyè òdodo àyè òdodo tó ti máa gbádùn ẹ̀ńdà màlẹ́kùn mọ̀sẹ́lẹ̀ ní ọ̀dọ̀ ọlọ́wọ́ ọba tó ní agbára ló tó ní agbára tó ní ògo láti ṣe gbogbo nǹkan tó bá fẹ́ ṣe yìí eléyìí ó ní àwọn àǹfààní tí ń bẹ fún ìfàyà ọlọ́run ọba so ọlọ́run ọba ó ní ẹ̀yin olùgbàgbọ́ òdodo ẹ fàyà ọlọ́run kẹ́ẹ̀sì jókòó kẹ́ ronú irú kẹ́wò lẹ ti ṣe tẹ́ẹ̀nù ọba lóòjọ́ ọ̀gbẹ̀lẹ̀ àti àmà tó bá pọ̀ ẹ̀tún bẹ̀ ṣe sí i tó bá kéré ẹ̀dì ẹ̀dẹ̀ ọ̀dà yín kẹ́ẹ̀tún ṣe púpọ̀ tẹ́ báyọ̀ ọlọ́wọ̀n ọba lórí pé gbogbo ń tẹ́ bá gbélé ayé ti gbogbo ẹ̀ pátá lọ́lọ́wọ̀n bó fún yín ní ìròyìn rẹ̀ ọlọ́ni wọ̀lá tẹ̀kúlù sẹ̀lẹ̀dí ìrẹ̀lẹ̀ sùn náà. ولا تكونوا كالذين نسوا الله فأنساهم أنفسهم أولئك هم الفاسقون لا أصحاب وأصحاب الجنة أصحاب الجنة هم ولا تكونوا كالذين نسوا الله فأنساهم أنفسهم ẹ má ṣe fi ìwà àwọn kan tí wọ́n gbàgbé ọlọ́run ọba ọlọ́run wá gbà wọ́n lágbé ara wọn fúnra wọn àwọn náà gbàgbé ara wọn kò láàárín káwọn ọmọ ìfà àkókò irú wọn yìí àwọn lòbìlẹ̀ jẹ́ apá àwọn onímọ̀ yẹn sọ̀rọ̀ ni wà látàkù nù ayọ̀ àlùmọ́bìnú ẹ̀yin olùgbàgbọ́ òdodo ẹ má ṣe fi ara jọ àwọn kan alẹ́bí ìrìnàjò àrọ̀kú àdá àhàkìlá ìlẹ́bí wà àwọn tó ti wọ ọlọ́run ọba lẹ̀ láì ṣe lẹ́yìn tó ti ṣe lọ́rọ̀ ẹ̀yàn lé wọn lórí fàǹtáhùn bìsábàbí láàrínkà òhúrò àǹkúsí ìjìnà ìrọ̀ torí ìdí èyí wọ́n gbàgbé àwọn oore tí ń bẹ fún wọn lọ́tọ̀ ọlọ́run ọba tí wọ́n lè rí wọ́n ti ṣe pààrọ̀ pẹ̀lú ìdìyà lóòjọ́ gbẹ̀lẹ̀ àlùkìyàmọ̀. Òlá ìkàwọn mọ̀ọ́sùn fún àbẹ̀fẹ̀. Àwọn wọ̀nyí ń tá a lè fi ṣe àpòjúwe wọn ni òfìlẹ̀ jẹ́ kọ́ọ̀rìjì na àǹkọ́ àtìlá tí wọ́n rí kọjá ẹnu àlọ́ ọlọ́run ọba tí wọ́n tẹ̀lé sì ni òfin Muhammad ìgbà tí ọba tí ó pe òdodo tó ó tún gbà sí àwọn kan tí wọ́n gbàgbé ara wọn sílé ayé tí wọ́n rò páwọn gbàgbé ọlọ́run ọba ni ọlọ́run á bà wọ́n lágbé ara wọn títí ikú fi dé bá wọn wọ́n sì ní ìjìyà ẹlẹ́kàlẹ́ eléèrè olóòjọ́ ọ̀bẹ̀rẹ̀ àti àwọn tọ́lọ́wọ́ fi jẹ wọn torí àwọn yẹn àwọn lòdìlẹ̀ jẹ́ èyí tó dàbí èyí ọlọ́run sọ nínú ààyà mi pé yá ayúwọ̀n lẹ́bí là á لا تلهكم أموالكم ولا أولادكم عن ذكر الله ومن يفعل ذلك فأولئك هم الخاسرون أقوى يوم فقودوا أما تجي dúkìá tẹ́ kó jọ àbí àwọn ọmọ tẹ́ bí wọ́n bà ní lágbèé tẹ́ mọ́ràn tí ọlọ́run ọba mọ́ gbogbo ẹni ọba ṣerú eléyìí tó pàdé ọlọ́run torí tó kó ní ayé tọ́gbàgbé ọlọ́run torí àwọn ọmọ tó bí fọ́wùlá ìgbà ọmọ àwọn ilé ìní ẹni òfò tí wọn ní rí oore kàkà lóòjọ́ bẹ̀rẹ̀ àṣeyàmà ó èyí tí a ṣe àti ṣe orí ẹ̀dùn wá. Parce qu'à